ẹ̀yin ẹlẹ́bọ ẹ̀yin abọ̀rìṣà ẹ dáhùn ìbéèrè mi sánpọ́nà ọ̀rọ̀ Jacob ẹ sì fẹ́ sọ di rántó ẹ sì dá sí rọ́ọ̀fù kí ló dé àánú Ọlọ́run nífẹ̀mí àtìyín lẹ̀ ìlú ìyàmọ̀jọ nímọ̀ ni bídìí bá bàjẹ́ tán tó nídìí ní dà kájọ pawọ́ pọ̀ ká gbógun ti bàjẹ́ ìlú wo orílẹ̀ wo ló lè nítumọ̀ tí mi àtìyín fẹ́ sá lọ tó bá bàjẹ́ tán orílẹ̀-èdè wo lágbàáyé ló lè nítumọ̀ tí mi àtìyín bá fẹ́ wọbẹ̀ tá à ní process visa wọ́n lè fún wa wọ́n sì lè má fún wa tiwa rèé èèyàn ní gbogbo wa èèyàn bá jẹ́ mùsùlùmí èèyàn bá jẹ́ lẹ́bọ abọ̀rìṣà èèyàn ní gbogbo wa ta lágùn lábẹ́rẹ́ tí ò ní ṣe yé ta láàlà lábẹ́ fẹ́lẹ́ tẹ́jẹ́ ò ní jáde lára ẹ̀ ẹja jọ gbógun ti bàjẹ́ tiwa rèé o tẹnìkan bá jáde níṣẹ́ tí máa ń pariwo ólè ólè ẹ ní máa béèrè pé ṣé mùsùlùmí ni àbí abọ̀rìṣà ẹlẹ́bọ kálukú ní òye kùn aládàá torí pé pé ó lè àti gbọ́ kí ló wá dé erí ibú tó fẹ́ gbé àwòrán eré ire lọ́dọ̀ tiwa tá a lè jọ gbógun tì ìbéèrè ni kẹ́kàn dá mi lóhùn sápamọ́ pé à ìdáhùn rẹ rèé eléyìí náà dà wọ́n sápamọ́ sára ẹ̀ ní káwá jọ gbógun tì ẹ̀yin ń béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan à á sì ń fèsì ẹ̀ ń bẹnu yín tọ́ jáde tó ní ẹ̀yin àbá ẹ̀yin mùsùlùmí sẹ́nu kùránì ló wà kẹ́ máa dirò ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ń bọrí fáwọn èèyàn ṣé kùránì yìí náà ló wí ajáde àní rárá o ara yín ni wọn àwọn yìí ṣe mùsùlùmí ẹ má fi tó kọ wò wọn Ibrahim Abdulfataya ó kọ wọn ni wọn ò chẹ́ǹgì ẹlẹ́ ìkan náà níyìn kódà yìí tẹ̀ ń yẹ̀ bá fún tẹ́ ẹ̀ béèrè pé o sólè owó kíá ìmọ̀lẹ̀ àwọn àgbà yìí náà sáré náà ni àwa tó ń fèsì pé ìlànà Islam kọ́ yìí o èmi wá béèrè béèrè ẹyọ kan béèrè ẹyọ kan bá pé asínà àwúre awọ́rò òǹfà akéésúmọ̀dá olúgbòhùn àfọ̀ṣẹ àkàmálẹ̀ obìnrin mo ní sẹ́ nínú tọ́rùn mi là mú wá náà ni tẹ́ka jáde tẹ́ka fèsì pé ọ̀rùn mi là kó mu wá eléyìí ló mu wá láàrin wọn ọ̀sán yìí ni òun èsì sọmọ rí eléyìí ló mu wá káwa ẹ̀yìn pé ah, ẹni tó mú wá yẹ ẹrú lòun láàrin wọn ah, ẹrú ah, ọmọ àtòkò wa balẹ̀ jẹ́nu kájọ wa gbógun tì ẹ wá ń yẹ̀ báyìí ẹ wá ń fòlà àwọn ọmọ kéékèèké kan wá fún wa sórí títà bọ́lọ́run sọ ànábì ẹni tó bá ẹni tí ò bá mẹ̀sìn lẹ lè jẹ lọ́nbẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ànábì sọ́lá sálàm lódìlẹ̀ ẹ kàn kàn kún orí bú ẹlòmíì fúnra yín ni torí pé n tẹ́ ẹ̀ mọ́ ń pa ilẹ̀ ń sọ ànábì yẹn èyí tẹ́yìn tí ń fàdé ń di ya èyí tó fọmọ kékeré ọmọ ọdún mẹ́fà tí ń fẹ́ sógbé àmọ́ mi mọ́ta ẹ wá fẹ́ tẹ́lẹ̀ ń palàpalà ọ̀tọ̀ ni tí mo béèrè ẹ wá rí pé ń tẹ́lẹ̀ ṣe ni pé kẹ́ ẹ dá sí rọ́ọ̀fù àbòsí ni wọ́n ń pè yẹn àmọ́ Ọlọ́run ọba tó dá wa náà ní tó fi qualify àwọn olóòṣà ẹlẹ́bọ òun náà ni pé inna shirika la zulimon azimon Ọlọ́run ní gbogbo ẹbọ pátá ìṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹbọ àbòsí tó lágbára ni ọjọ́ jásí pété ẹ̀ bá ń dọ̀rọ̀ rú kò ní báyànú jẹ́ lọ títí àmọ́ ìyẹn mọ̀ wò ká ah, sáwọn eléyìí ò nílà kásẹ̀ ìlọsíwájú ìlú yìí ọ̀ jẹ́ wọn lógún ni torí tí mo béèrè àfọ̀ṣẹ olúgbòhùn kéèyàn gbé ọ̀gá wórí mídíà ọ̀gá ayé kó sì gbé ọṣẹ dúdú lé e mọ́lẹ̀ sẹ́díbà tí ń sọ yìí kò túmọ̀ sí pé àwọn èèyàn ò ní dáwọ́ orú ẹ̀ dúró àmọ́ kéèyàn máa legalize kéèyàn láyà láyà kó sì gbérú ẹ̀ wá orí àgbáyé pé ẹ wo bọ́mọ yahoo bá lo sẹ́yì <laughs> ẹ wo àwọn ẹni tó bá gbé ọ̀gá ayé tó gbé ọṣẹ lé e mọ́lẹ̀ tó rú fi mú tó fi kú ǹjẹ́ bí ìyẹn tètè dáhùn bó ti fẹ́ ǹjẹ́ kò ní gírí èèyàn ẹjẹ́ àjọ tanná sí má sọ̀rọ̀ àkáyé nù lórílẹ̀‐èdè tá a jọ wà yìí tá a bá mú àwọn kan pé wọ́n ń gírí èèyàn wọ́n fi ń sowó ta ló gbégbá orókè ọmọ yahoo bó ló ti pọ̀ sí jù àwọn èèyàn wọ́n gbéṣẹ́ búdá ní àwọn kan tó wọ́n ń polówó ẹ lórí mídíà ẹ lórí tiktok oògùn tí a fi fẹ́ obìnrin tàbí ọkùnrin téèyàn fi fẹ́ èèyàn túláàsì nù ẹni tí ó bá fẹ́ gbà olómọrísìn tí bóyá ọ̀gá tó ń tọ́ fẹ́ bóyá ọdúdú kọjá tó ń fẹ́ àmọ́ ọ sóògùn sí tí ó fẹ́ gbà sàlálà yóò kàn máa fi ọlá là ní eré ibùnú àbídà kejì ìka ìwọ fọlọ́n sọ yìí náà òun náà láfọ̀ọ́sẹ́ lé o olólùgbò òun lé o tí wọ́n fi ń dìfẹ́ǹdì ẹ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde yìí ọwọ́ wọn náà lè mọ́ ń bi ìmọ̀lẹ̀ àwọn àgbà torí pé tí wọ́n ń tà nìyẹn ìran Yorùbá wọ́n mọ̀ pé ogun já owó wọ́n wá gọ sábẹ́ ìṣòro tó jẹ́ pé ìjọba wa ni kọ́lọ̀ ń bá wa tún ṣe kọ́ lọ́wọ́ ayé kankan nú ká bẹ́ lọ́hùn ká jáwọ́ ń bi ìwà ẹ̀ṣẹ̀ kọ́lọ̀ bá wa kọ́ yẹn olórí gidi fún wa tí kọ́lọ̀ bá wa tún lu wa ṣe ìlú wo ni ò ní pèníjà tiẹ̀ ìyàwó ní jẹ wá tí ò já wọn míì náà ẹ wá ẹ wá legalize ogun náà ah! wọn wá jẹ kí ogun ọ̀fẹ́ láti lè máa rí polówó ojoojúmọ́ ìmọ́lẹ̀ àwọn àgbà àsínà ọlà àwúrẹ ọlà àwọrẹ ọlà ah! ṣebí ah, lórí ṣebí àṣírí ìbí yẹn ti gba ògbó yẹn padà ṣebí tó bá jẹ pé àwúrẹ náà ẹyọkan ti tó tí gbèsè ayé rẹ fi àsínà ṣé tó ni àmọ́ wọ́n ti rí i pé táwọn bá ti eh, ìmọ́lẹ̀ àwọn àgbà bí àti gbogbo ẹni padà àsínà ọ̀la àwòrò òṣòlẹ̀ gbé wá kí á ti yẹn fi two hundred thousand léèdè ẹ wo àwọn tọ́pìkì lóríṣiríṣi lórí tiktok ìkárì ní oògùn téèyàn fi fẹ́ obìnrin tàbí ọkùnrin ta ló bẹ lóhun kí wọ́n fi ọmọ yìí túláàsì kí wọ́n sàsì má yẹ ẹ̀wọ̀n tó dájú ìkan náà tún ní ìyàwó rẹ connection tó dájú náà fi connect tí wọ́n bá wọn oògùn tí a kì í fi léèyàn lẹ́nu iṣẹ́ hmm, oògùn tá a fi léèyàn lẹ́nu iṣẹ́ ọba àmà ọba àmà ọba àmà dàbí iṣẹ́ ọmọ jí nǹkan wọn ta òun ní lé ọ àṣegbé àfòràn tẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ ẹ̀ eléyìí tún you be blessed with four hundred k if you do this tó o bá fi lè ṣe oògùn eléyìí four hundred thousand ọ̀rì n tó bí eléyìí náà sọ kí níwọ̀n abalẹ̀ ní ni wípé ìkànnà brothers tí àṣà yorùbá ti fi máa gbé jáde brother yẹn máa ké láwùbáyìí wọ́n máa ké gan bí ìgbà tí ó kó sórí kámẹ́rà báyìí ni <laughs> wọ́n máa ṣe dáadáa fún wọn àṣà yorùbá ti fi máa gbé brọ́dà yẹn jáde wọ́n á pè mí láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ẹni tí bá ń fa mo rí pé ẹ̀mí wọn náà fẹ́ ẹ̀mí wọn náà fúyẹ́ náà ni ẹnì kò ní ẹ má bọ́ ọ̀sà yín mọ́ àmọ́ èyí tí ọba dẹ ẹja jọ gbógun ti ẹ wọn lágara ànábì yìí ti ń fẹ́ sọ́gá mi ànábì yìí brothers ọlọ́run jẹ́ eré léyìí wò torí pé níta ìwí fún mi ni pé ẹni ẹ̀yin ni ò mo ní ẹni sẹ́mi ah. ni mo béèrè pé ṣé ìmùlẹ̀ àwúre awọ́rò sínú òòsà lọ́wà nínú ẹbọ ṣíṣe lọ́wà pé ṣé ìlọ̀rúnmìlà mú wa ẹni ẹ fèsì lérí ẹ léni ẹ̀rí wà ẹni kọ́ dẹ̀ rí wà fún tọ̀ ìyẹn ló jẹ́ kí n ṣe sọ́ọ̀tì fídíò ẹ má sọ ọ́ di ẹran tó ẹ má prologue matter ẹ má sọ ọ́ di ká máa yẹn bí à ń gbà bí kájọ dábàjẹ́ mà kájọ wá gbógun tì ẹ má sọ ọ́ di ẹran tó tẹ ẹ bá wo eléyìí ẹ kàn fèsì sápánà ẹ̀rí rèé Ọ̀rúnmìlà kọ́ ló mú wá à Ọ̀sanyìn ló mú wá Ọ̀sanyìn tó wá mélèé wàá wà jẹ́ ìrìn tó ṣé ń tọ́sàn yìí wá mú wá ẹnìkan ní ọ̀run mélòó mú kò mọ́ ń pa ẹ̀ àwọn olóògùn àwọn bàbá kan pè mí wọ́n ní àwọn olóògùn àwọn olórí ibú ni wọ́n kólé ìwà ayé wọ́n lélẹ̀ yìí ó lè pè é sára tọ́run mélòó mú wa Ifá ò sọ bẹ́ẹ̀ rárá nígbà tí fọ̀ wá sọ bẹ́ẹ̀ wáyé tá àjọ gbógun tì í àwọn èèyàn fẹ́ máa ṣaburú wọ́n wá ń polóògùn sí wọn oògùn ẹ̀sìn tiwa ipò tó wà ní pé anabi sanna sanna ma ansalallahu da'an illa ansalallahu shifaan ọlọ́run ọ̀dá ìṣẹ̀kan kọ́ mọ́ da ìwòsàn tá a lò sí ìwòsàn yìí wá póríṣiríṣi ńbẹ́ńbẹ́ ewé ni egbò ni àwọn oògùn kéèyàn oògùn eh, ah, eléyìí o dánu lọ́wà fún eh, bọ́n pífà ni o blood disease ni o eh, liver disease ni o cancer ni o àwọn oògùn tó wà presentable lágbàáyé yóò bá wa ń polóògùn if you do this you be blessed with four hundred k oògùn tẹ tí wọn pé tẹyìn bá lo oògùn yìí o yóò rí four hundred thousand àbí four hundred dollar ká ah, how many ṣé yóò fò lè bọ́ láti sẹ́mọ̀ ni ẹ̀wọ̀n bàlùwà jẹ́ ń ta ní sí ẹ máa ń fò làwẹ̀ ànábì yín tí ń fẹ́ ọmọ kékeré ń kọ́. èwo nínú àwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n jẹ́ káfìrí bíi tìyín láyé ànábì sàlá sàlá ìwé ẹ̀sìn wo ni wọ́n fi fi ìṣesí yẹn bú. ṣé báwọn kankan ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa náà ń bí tí ní ṣe ó gbé mi tí wọ́n ní ńláńlọ́dù kan kò sí lémọ́ ìyàwó rẹ̀ ayálégbé rẹ̀ ó fọmọ kékeré kalẹ̀ ẹni tó náà ń gbé lẹ́nu wọn ọmọ ọdún káàbọ̀ ọba fàǹdíyà ẹ máa wò ká ah, ó máa nìjọ ọ̀nà olóògbà wọlé báwo ló ṣe ṣẹlẹ̀ ìyàwó Aisha wa ni ànábì sàlá sàlá ń fẹ́ràn lọ́mọ kí ló lé ń bẹ̀ tìbí lọ́dọ̀ tí wọ́n bí àwa náà ń bobìn à ń bobìn kalẹ̀ tá a máa sọ̀wẹ̀ láti kékeré bó bá sì lọ Sókótó Kánò ní Kaduna ní lọlẹ ìtajà yóò darí wá fi ọ bó bá káàkiri gbogbo mu sí tán yóò darí wá fi ọ padà à ń ba obìn kalẹ̀ láti kékeré bẹ́ẹ̀ ni ìyìn sígámọ mi ṣé kìnìkan ẹ̀yin díẹ̀ díẹ̀ tó máa ń wé ọṣẹ káwọn àwọn obìnrin alárùdálẹ àwọn obìnrin táwọn náà ti wọn ti ṣẹ̀sìn káàkiri àgbáyé kẹ pàdé àwọn sígámọ mi kéèyàn fẹ́ ẹni tó ju yàn lọ lójú erí ṣé ìyẹn jẹ́ bàríà ni èwo nínú àwọn káfíìrì ayé ìjọ àná ni wọn fi bú àná ní tí wọ́n pè ní pé òpìdánì òpìdánì hm, wèrè ni èébú nìyẹn àwọn òpè ló lè defamation nìyẹn pé ó lè hm, èébú ọ̀tọ̀ ẹ̀yin wa ẹ̀wọ̀n ànábì yìí yẹn nìkan wá dìfẹ́ǹdì eléyìí náà sànábì tó fẹ́ ọmọ ọdún mẹ́fà ànábì ọlọ́kàn pa fọ́ pé kọ́mọ fọ́mọ ọdún mẹ́fà ṣé ẹnìkan sọ pé kọ́mọ fọ́mọ ọdún mẹ́fà àwọn ìṣesí kan wà àwọn bẹ́ẹ̀ sì nínú àwọn òjíṣẹ́ tẹ́yìn gbàgbọ́ yìí ń bẹ nínú àwọn tẹ́yìn pè pé òjíṣẹ́ làwọn náà àwọn olómìnira àwọn ọlọ́run rántí wà ń bẹ nínú wọn tá a gbọ́ pọ́n níbi báyà rẹ̀ sùn àwọn òsì gbá wọlé mi gbà pé bóyá àdìsí dọ̀ ìfù sọ̀gónù kí ló dé ẹjẹ́ àjọ ìyàn kúkúnná yé sí ní ẹ̀fọ́ mò ń bọ̀ mí èdè aná ọlọ́run nífẹ̀ẹ́ mi àti ilẹ̀ sọ̀rọ̀ anakala ọmọ abiyam bí kàṣẹ́ dọ̀